Hey, láti máa rí, mo ní láti máa Oh, o, láti máa rí lórí Orísun, láti máa rí funky alẹ́, láti máa rí joy, Ìjọyà, láti máa rí o, láti máa rí lórí Orísun, láti máa rí yes yes yes yes lórí Orísun, láti Asha, rí àṣà láti A day, èdè ẹwà pàtàkì pàtàkì Yorùbá tó yọrantí ẹ káàbọ̀ sórí akọ́tún ètò wa ètò yìí ìjọyà tó wà very special tí wọ́n jẹ́ kẹ́ jó kẹ́ boogie down kẹ́ mọ̀ wípé entertainment industry kò ṣe kí ni kò kẹ́ rárá ọkọ̀ máa fún yín ní back to back to back to back to back Yusuf Olúmọsọ́lá ni orúkọ ti tèmi ọmọbìnrin Simeon tó ní wọ́n tàbí ṣíṣí èyíkéyìí fọ́nkì ọmọ ẹ̀rẹ̀ tó gbásíkì tó dùn tó ki, tó tún ṣe ni, tó yí bóbó once again ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò ti tòní torí pé kíni hoti hoti hoti hoti fresh gangan ló bá dé mix up tó yáyì àti wípé àwọn song request tí mo máa ṣe kíni mo máa grant wọn lọ́lọ́kan òjò pé ẹ ṣáà you know tàbí kẹ́ dúró tàbí kẹ́ wave out tàbí kẹ́ kẹ́ ṣí ni boogie down torí pé kíni hoti hearty hearty songs bumper to bumper ni wọ́n máa fún yín lónìí wọ́n pẹ́ ti rẹ́dì ó ń gbá yagiyagi lára mi torí pé kí ni àwọn arin orin lọ́lọ́kọ̀ òjọ̀ kan tí mo ti outline lónìí wọ́n ṣe kí ni wọ́n yanrantí. number one on the list torí pé kí no time to check time on my show. òun gangan ni joro joro láti ọwọ́ wìzì wìzì wizkid. Hmm nínú orin yìí ẹ máa rí arábìnrin kan tí wọ́n jumpsuit tí wọ́n fi àkàrà ṣe lóge ó kọ́kọ́ ń bá pẹ̀lú okay a lot of catwalking and catwalking and catwalking lọ́lọ́kan ọjọ́ kan ó kọ́ bẹ̀rẹ̀ ní gbẹ́m pẹ̀lú jó bẹ́ẹ̀ ló ń boogie down ló ń sọ fún pé kí ni jòrò jàrá jòrò ẹ kọ́ lọ gbá jòrò láti ọwọ́ Wizkid ó hot ó fresh àwọn èèyàn ṣe kí ni wọ́n gbádùn ẹ̀gan ni à ń bọ̀. jòrò jàrá jòrò eh. <laughs> torí pé kí ni ó tó sáà kan tí Wizkid dádó constant you know you know you know when you have a song tó ní orin tóun ẹ tún dùn tó tún wá ṣe fídíò sí ó yẹ kó mọ̀ wípé enjoyment lọ́pọ́n sókò kó máa enjoy ara ẹ nínú fídíò ẹni ẹni tó bá ń ṣiṣẹ́ ó yẹ kó máa ṣe kí kó máa enjoy ara ẹ pẹ̀lú iṣẹ́ tó ń ṣe ni a ṣì ń tẹ̀síwájú dẹ̀ ṣì ń hot torí pé kí ni lọ́wọ́lọ́wọ́ báyìí Tekno Omasho Tekno ni ọpọ́n sún kàn tẹ́ bá ń gbọ́ nípa skeleton. Hmm orin ẹ̀dùn ó ṣẹ̀ṣẹ̀ jáde ni àti wípé tẹ bá ń sọ wípa dance video ó yẹ kẹ́ ẹ mú orin torí pé kí ni colourful colourful colourful dance dance dance dance dance ẹ ká lọ dance ká lọ gba yagiyagi ká lọ ṣe kí ni ká lọ jó pẹ̀lú orin skeleton tó jáde láti ọwọ́ Tekno yé Tekno àwọn gelato who is your father ọ̀tẹ̀dọ́lá ọ̀tẹ̀dọ́lá. <laughs> DJ Kofi pẹ̀lú very beautiful face and then very colourful video. À ń tẹ̀síwájú hotty hotty hotty hotty ẹ má ṣe gbàgbé pé gbogbo ẹ̀ka social media pátá ni Orísun TV wà lórí Facebook Orísun TV lórí Twitter at Orísun TV and then lórí Instagram at Orísun TV náà ni a kún fọ́fọ́ arẹwà ayọ̀rántí à ń tẹ̀síwájú torí pé kíni hmm. Pepe dem ni ọkọ sí kan pepper dem tágan ló ń pepper dem Bọ́láńlé I.V.D. featuring zlatan ìbílẹ̀ bọ́láńlé bọ́láńlé pẹ́pẹ́ rẹ̀ mọ́ bọ́láńlé ẹ̀ eh, fọ́nkì tí pẹ́pẹ́ rẹ̀ mọ́ ẹ kọ́ lọ gbádùn ara pẹ̀lú bọ́láńlé láti ọwọ́ I.V.D. featuring zlatan à ń bọ̀. gotta make this money Adekunle. Ah, mo fẹ́ ra fàtà, mo fẹ́ ra Versace, eh, mo fẹ́ ra Bugatti. Ẹlẹ́ mọ́mì, <laughs> ẹlẹ́ dáàdì. <laughs> ló fẹ́ ra gbogbo ilé ìkóná wọn àwọn fásitì ẹ̀ Bùsọ́lá mi mi mi mi yes yes yes mo máa sọ̀rọ̀ nípa ẹ̀ ní gbogbo wa pé apẹ̀mọ́ra ni òun náà ni Tèmídire ohun tí mo nífẹ̀ẹ́ jù sí nínú fídíò yìí òun gangan ni Tiwa Savage so natural ẹ̀ tó gbé jáde ẹ̀ máa rírin ẹ lórí mi very very soon you know ẹ máa rí irin ẹ lórí mi very very soon torí pé kí ni mo láìkì kí arábìnrin tó rẹwà kó máa gbé àṣà àti èdè wa àti irun wa gan kó máa gbé lárugẹ and then ó tún wá ń kọ́sẹ̀ taylor nínú fídíò yóò kàn fún mi gotta make this money àtẹkùnlé ó tún wá tán sáà kan ó dúró sí orí tébù wá fún wọn ní all the boogie down in yes yes yes yes pẹ̀lú àwọn bàbá tí wọ́n fẹ́ tọ̀ṣì ẹ̀ bọ́ wọn lè tọ̀ṣì ẹ̀ ẹ jẹ́ ká tẹ̀síwájú ní pé kí ni ọ̀rọ̀ ti pọ̀ jù <laughs> nínú orin yẹn and guess what surprise surprise gbogbo àwọn song request ni ọ̀pọ̀nsúnkàn bye bye bye so tó bá ti rí orin yẹn ṣáà pé thank you Orísun thank you very much Ìjọyà orin tó pọ̀ súnkàn ogun gangan ni confam láti ọwọ́ Davido hmm, Davido kan ló lórin Petulant King tó fi feature Davido. Hmm. L-O-V-E, I love this. Woo! L-O-V-E, I love this. Hey! L-O-V-E, I love this. Uh, uh, Ah, uh, ah, uh, L-O-V-E, I love discuss. Funky yẹn confirm. Orísun gan confirm. Ìjọ yẹn confirm. <laughs> Ẹ ká lọ gbádùn ara pẹ̀lú confirm láti ọwọ́ Petrel King featuring Davido and the. Èmi ọmọ rẹ̀ mi kọ́sítà tó bá tẹ̀lé mi tó bá bẹ́ẹ̀ni òwú gangan ni Tiwa Savage sọ yẹn. À ń tẹ̀síwájú pẹ̀lú song request. Woo! orin tọ́pọ́n wá sún kàn àwọn tèmi ohun gangan ni pa wọ́n pa wọ́n pa wọ́n pa wọ́n pa wọ́n láti ọwọ́ Ọlámídé Funky pa wọ́n <laughs> ayé gbà mí ẹ ká lọ gbádùn sí pa wọ́n tó bá fẹ́ pa wọ́n ẹ ká ṣe kí ni ká pa wọ́n meaningfully